تسليما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله موكي بوغو يي لوغو كا كيري بي لوري لا يي بي اوجومو توني اولون قرا كون كوجي كي كوسي جاني اجوسي فون ان ètò yìí ètò wa manaru sabil ọ̀nà ní gun orí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí ìkànnì eighty nine dot three fm ògo òlu ní ìlú wa òkò ní ibí báyìí. àmọ́ fẹ́ fi máa tọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí létí wípé àwọn olùmọ̀wá samahatu doctor sharafuddin gbadebọ̀rọ̀jì hafizahumullahu wa ra'ahum wa zadallahu quwwatahum wọ́n ti wà ní ilé agbára láti máa fi èsì sí àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ìbéèrè èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa ẹ̀sìn ìsìláàmù yìí èyí tó rú wa lójú àbí ìta àti mọ̀ tí ò yé wa dáadáa láti béèrè kó lè yé wa ká lè sin olúwọba dẹ́dá wa ní ọ̀nà tí a fi gbà rí ìfọ̀kànbalẹ̀ pàdé ọlọ́run ọba ní ọ̀nà àlùkìyámà síwájú kí tó máa sí ojú òpó ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ó wà níbí tá a fẹ́ máa béèrè ní òwúrọ̀ tòní oní wípé sheikh ọlọ́run kò yẹ kẹ́ ẹ pẹ́ fún wa lórí dáadáa ẹ jọ ṣé tí oṣù Dhul-Hijja yìí tí ọba ti di wípé ní ó wọlé sí alẹ́ ọjọ́ àkọ́kọ́ Dhul-Hijja òun ni a bẹ̀rẹ̀ sí ní kóra rókò níbi àgé kaná àmúrorin wa kú irun orí wa àmúkò àbí ọjọ́ yẹn gangan òun ni a bẹ̀rẹ̀ sí ní máa kóra ró ní gbogbo àwọn kẹ́yìn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وعن أبواره إليت سيكي عبد الله بن عمر رضي الله عنهما أقبالة النبي محمد صلى الله عليه وسلم ونكو السيادة كان نوع جاي إليت التوبي توقع الله tó tó àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ̀lẹ́jà yìí kò tí ẹ̀ sí ọjọ́ kan téèyàn ṣiṣẹ́ ìjọsìn tọ́lá ọba ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí iṣẹ́ bẹ́ẹ̀ bí ètéèyàn bá rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ̀lẹ́jà yìí oṣù dọ̀lẹ́jà náà láti wá wà nù rẹ̀ yìí òní ni ọjọ́ kejì nínú oṣù dọ̀lẹ́jà ṣe ọjọ́ kejì nínú àwọn النبي صلى الله عليه وسلم عني فأكثروا فيه من التهليل والتكبير والتحميد ترينا أما لا إله إلا الله لقب لقب نمع وجي أما الله أكبر لقب لقب نمع وجي أما الحمد لله لقب لقب نمع وجي يتما إيه سويكين كما ويقولون الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر

yàtọ̀ sí eléyìí a máa wí àwọn gbólóyìn lọ́pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kó tó wá di àṣùbà àti ọjọ́ àrọ̀fà àtìgbà yẹn láti ti bẹ̀rẹ̀ takbiratun muqayyada àwọn gbólóyìn eléyìí tó ṣe pé ó ní ṣe pẹ̀lú ẹ̀yìn ìgbà tá a bá sálámà á wí bẹ́ẹ̀ láti àṣùbà àjọ àrọ̀fà títí tí ó fi di àlásàrì ìjọ kẹrin ọdún léyà yìí eléyìí túmọ̀ sí wípé à ń fẹ́ ká gbìyànjú ní àkókò yìí láti ṣe àwọn ṣe olóore àwọn ìtàn tí ń ṣe tẹ́lẹ̀ náà kò gbọ́dọ̀ tẹ̀tì gẹ́gẹ́ bí àwọn as-salawatul khams àwọn sọ̀láàtì àkókò márààrún a fi ṣeré bẹ́ẹ̀ náà ni kéèyàn jẹ́ni tó ṣe kí ń ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ fáwọn aláìní kéèyàn ran ẹni tí ń bùkátà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni kéèyàn sì jẹ́ ẹni tó ṣe wípé yóò gbìyànjú láti máa ṣe àwọn anáfìlà lẹ́yìn ìgbà tẹ́ bá mójútó àwọn sọ̀làwátì tọ́jú ọ̀ràn yẹn ẹni tó lọ́wọ́ bá bá ní kó láǹfààní àti lílọ sí hajj tàbí umrah àsìkò yìí gangan náà lásìkò tá a máa ń ṣe hajj gbogbo sí olóore tọ́lọ̀ ń bá fún yàn sí kéèyàn ṣe bẹ́ẹ̀ náà ni àṣeyà kákẹ́nu rúṣẹ̀sì fọlọ́ ẹni tó bá lè ṣe nínú àwọn ọjọ́ yìí kò burúkọ bàjẹ́ nítorí pé sẹ́ẹ̀rì wọ́n ní gbogbo sẹ́ẹ̀rì kò sì sí ń tọ́ yọ àṣeyà mú kúrò nínú àwọn sẹ́ẹ̀rì yìí bẹ́ẹ̀ ọ̀bá wa lè ṣe kankan kéèyàn gbìyànjú láti rí i pé tọjọ́ àárọ̀fà kò fọ́nrú tọjọ́ àárọ̀fà yóò bọ́ síjọ́ àtìní tí ń bọ̀ lẹ́yìn tòní pẹ̀lú ògo ọlọ́run eléyàn ìjọ mẹ́jọ kéèyàn gbìyànjú láti rí i pé òun ṣe léyìn tó bá nàbí sallallahu alaihi wasallam ní tá ṣe sùyàmù lọ́jọ́ àárọ̀fà ọlọ́run á máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ wáyé o ìbéèrè tẹ wá ṣe nípa pé ṣé tóòrùn bá ti wọ̀ lọ́jọ́ dọ̀làhíjà ń kàárọ̀ ìní ẹni tí ọba paléyà ìní ó ti dẹ́kun à ń gé ìkánná à ń gérun àbá ń fárun àbá ń járun à ń gé nǹkan kan nínú awọ ara ni àbá àjẹkílẹ̀ ọjọ́ tọ́jọ́jọ́ àkọ́kọ́ nínú dọ̀làhíjà yẹn kọ́ mọ́ná. ẹ̀ wá nù hadith ummi salama radiyallahu anha anabi sallallahu alaihi wasallam ó ní tí oṣù Dhul-Hijja bá ti wọlé tẹ́nìkan nínú yín bá wá gbèrò ìyẹn ni pé kì í ṣe dandan kó jẹ́ pé a ti lágbára rẹ̀ tẹ́nìkan nínú yín bá gbèrò láti pẹ̀ràn léya kò gbọ́dọ̀ tún mú nǹkan kan nínú irun èékánná tàbá wọ ara rẹ̀ àlèmọ́ Muslim ló gbé jáde èyí tọ́ka sí wípé kì ṣe pé tí mo bá rí i pé mo ti ra àgbo mo ti só mọ́lẹ̀ ẹni tó gbèrò kọ́dọ̀ lè má sì lówó tó fi rà àmì èrò tó ti ní pọ́pọ́ ẹran léyàwó ó ti sọ́ dé ìwọ̀ lórí rẹ kó o tún á gẹrí àbí kó fárí àbí kó já nǹkan kan nínú orí rẹ àbí kó gé ìkánná rẹ àbí kó tiẹ̀ gé kan nínú awọ ara rẹ títí tí fi wá di pọ́pọ́ ẹran léyà nígbà tí èèyàn bá tó pẹran léyà èèyàn tó láǹfààní àti lè fọwọ́ kan irun rẹ̀ ní gígé àbí fífá lèèyàn tó láǹfààní àti fọ́ọ̀kì kaná rẹ̀ ní gígé lèèyàn tó láǹfààní àti fọwọ́ kan awọ rẹ̀ ní gígé eléyìí jẹba o àwọn olùmọ̀ẹ́sìn Islam sọ pé tóòrùn bá ti wọ̀ lọ́jọ́ lọ́lẹ́jà ń kọ̀ láwọn àtìgbà náà láti jìnnà sí àtìgbà náà láti jìnnà sí gígérun èékánná tàbí àwọ̀ èsì dòde kílẹ̀ ọ̀ma nítorí pé tóòrùn bá ti wọ̀ tàìwọ́ lọ́lẹ́jà òru ọjọ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ ti wọlé wọn ò sì sọ pé ọ̀sán lásán ni kọ́ ọmọ gé yàtọ̀ sóòrù torí ẹ̀ ló sì jẹ́ pé tóòrùn bá ti wọ̀ta ìwọ̀ nítorí ìjà ń kọ̀la iná láti jìnnà sí gígérun èékánná tàbí àwọ̀. jazakumullahu khair orí ibi tí yá máa pèsè ọ náà ní zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six. hello. wàleykum salaam wa rahmatulah barakat kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè o. orúkọ mi ni abubakar láti ogun marinlo ogun mọ́tò. kí wàá ní ìbéèrè yín. ẹlẹ́kùnrin ìjọ́rẹ̀ tí mo fẹ́ béèrè ni pé gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin tó máa ń lọ sí mẹ́ka yẹn mo sọ ti àwọn ọkùnrin gbẹ́jọ́ pé ó sọ súnà kí ọkùnrin ó tó ẹ̀ka àbí ó sọ súnà. kó ṣe kí ni.

wọ́n á máa kan kíní èpo góòlù yẹn mẹ́yìn àbí ti fàdákà nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ti mọ̀ pé ńgbà wọn bá tó lọ ọbẹ̀ ni wọ́n tó máa kàn mẹ́yìn wọ́n ti ń pè lẹ́yìn mọ́kà wàyí o kò tọ́ kọkùnrin kó máa ń lo wúrà tàbí fàdákà sẹ́nu rẹ̀ haram ni lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ ẹnikẹ́ni tó bá ti fi irú rẹ̀ sẹ́nu tẹ́lẹ̀ ẹ lọ sọ́dọ̀ àwọn tó bá mọ̀ nípa àtọ́jú eyín wọ́n bá yín yọ nítorí pé nǹkan tó bá jẹ́ ìwọ ọkùnrin ọ̀gbọ́dọ̀ lò ó tó lẹ́yìn náà kí lẹ fẹ́ máa kẹyìn mẹ́nu sí tí ìbá ṣe pé èèyàn bá fẹ́ sọ́sẹ́ hajj rẹ̀ di ti kárí ni káwọn èèyàn lè bá a dán ọmọ pọ̀ lọ mọ́kàrí àbí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa là ń sìn sẹ́sìn fún òun là ń fẹ́ kó san wá lẹ́sàn lórí ẹ̀sìn tá a bá ṣe kìí ṣe àwọn èèyàn ṣé máa pọ̀pọ̀lọpọ̀ hajj tá à ń lọ yun àwọn lérò pé à ń lọ gba oríkì orúkọ ni àwọn ọmọ pẹ́sìn là ń lọ ṣe eléyìí tó jẹ́ orígun kan nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún anabi sallallahu alayhi wa sallam ó ní man hajja lillah falam yarfuth walam yafsuq kharaja min dhunubihi kayawmi waladathu ummuh ẹnikẹ́ni tó bá lọ ṣiṣẹ́ hajj rẹ̀ fún Ọlọ́run nǹkan àbèrè ńlá ni ẹnikẹ́ni tó bá lọ ṣiṣẹ́ hajj tiẹ̀ fọlọ̀ tó wá jìnnà sí ìṣe pálapàla nínú ṣe hajj rẹ̀ yìí kódà gan nígbà tó wà nínú ihram ó jìnnà sí ìbáyàwó rẹ̀ lò pọ̀ ọlọ́run ọba yóò fọ́ ọmọ kúrò nínú àwọn ẹsẹ̀ rẹ̀ yóò mọ kanga àfi bí ìgbà tí ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí sáyé pe ọ. èyí ṣe pé bá wọn gun ara yìí àwọn ńlá mi lórí bá wọn ò lè sọ pé aláàjì aláàjà gbogbo eléyìí ayé èèyàn mọ̀ nípa lónìí oòrùn ti ràn àwọn èèyàn ti gbọ́ ẹ̀sìn islam yé wọ́n ti mọ̀ pé ẹ̀sìn a gbọ́dọ̀ gbé jìnnà sí kárí mi bọ́ọ̀ bá fẹ́ lọ sí hajj rẹ̀ ń turọ̀ ọlọ́run náwó rẹ̀ síbòmí. jazakumullahu hello. hello. hello kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń bèrè o. kí ló kọ́ yín. kí ni ìbéèrè yín pápákọ̀. ìbéèrè mi ni pé ẹgbẹ́ àgbóléyà. so wọ́n tó wà náà gúnlé ọwọ́ rí pé wọ́n rà thirty five wọ́n rà ní nǹkan fọ́jọ́ wáta wọ́n àti ìsìn ní kúndó júlé yá bàtí ìbáyìí náà máa pe kọ̀ pa màlẹ́kà téèyàn bá pa ni wọ́n sọ pọ̀ pa ṣùgbọ́n ká pé ẹran tó rà yùn ọlọ́run fún láǹfààní àti rówó rà mí aláàánú lọ́lọ́ ọlọ́run fún ní pé ó gbìyànjú láti pa ṣùgbọ́n àkọọ́lẹ̀ pẹ́ran yẹn kù ló ti síwájú. ọlọ́run kí ọba san àwọn olùmọ̀ wa ní kí ló kọ́ yín o Abíọ́lá ló ń kọ́ láti Yọ́lá. kí wàá ní ìbéèrè yín. ya ìbéèrè mi ni pé ó ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ kan tí wọ́n bí wọ́n pààrọ̀ wọn ní ilé ìwòsàn ó dẹ̀ ti pé ọwọ́n ti pé ọmọ ọdún mẹ́rin kí wọ́n tó mọ̀ pé àṣe ìṣẹ̀lẹ̀ ìbéèrè mi ni wá ní pé ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ ìkan nínú ìkan ọkùnrin kan obìnrin wọ́n á béèrè lọ́wọ́ èyí tí obìnrin wà lọ́dọ̀ ẹ̀ wọ́n ní pé tí eh, ilé ẹjọ́ bá dájọ́ wípé ń kàn gbé ọmọ oníkàlùkù fún wọ́n dá padà eh, èyí tí obìnrin wà lọ́dọ̀ ẹ̀ sọ pé ó ó máa difficult fún un kó n survive after that uh, eh, judgement now ìbéèrè mi wá ni pé ṣé wọ́n lè fi wọ́n sílẹ̀ láàyè tí wọ́n wà káwọn ọmọ yẹn máa dàgbà àti ìbéèrè mi alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ àwọn ọmọ méjèèjì ṣé wọ́n lè fẹ́ra wọn bí alhamdulilayi ọmọ tí wọ́n sì gbé síra wọn ní ilé ìwòsàn lẹ́yìn ìgbà tí wọ́n bí wọn níṣẹ ni kó jẹ́ pé àṣìṣe ló ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ àmàmà sí nítorí tó bá fi lè jẹ́ àmàmà sí àwọn ẹni tó ṣerú rẹ̀ wọ́n bọ́ sábẹ́ pọlọmọ ọba ẹlẹ́dàá wa ó lànà wọn kí sì ni wọ́n ń pè ńlànà òun náà ni pọlọmọ bó gbé wọn jìnnà sí ìkẹrẹ nítorí pé ìgbìyànjú àti sọ ọmọ ọlọ́mọ di tẹni ẹlẹ́ni ní nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. téèyàn bá sì máa mà tó ń lọ fira rẹ̀ tì sọ́dọ̀ bàbá ń bàbá tì í ṣe bàbá rẹ̀ ọlọ́run láàánà rẹ̀. àjẹpẹ́ni tó bá wá ṣe tí ó fi mú kọ́mọ ọlọ́mọ di tẹni ẹlẹ́ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa láàánà rẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ láàánà wa. ó ṣeé ṣe kọjá pé eléyìí wáyé látàrí àṣìṣe ìgbà wá fura kò bùkátà kan ẹsẹ̀ lọ́lé ẹjọ́ kò bùkátà kan ẹsẹ̀ lọ́lé ilé ẹjọ́ nítorí pé ọmọ ẹni lọ́mọ ẹni ọmọ ọlọ́mọ lọ́mọ ọlọ́mọ kápẹ́ látàrí àṣìṣe àwa ti bá wọn tọ́jú ọmọ ọlọ́mọ débi kó ti dọdún mẹ́rin àwọn náà ti bá wa tọ́jú tiwa débi kó ti pọ̀ ọmọ ọdún mẹ́rin nǹkan tó ṣẹ́kù náà ni pé àṣìṣe a kì í tẹ̀síwájú lórí ẹ̀ tó bá ti yé wa pé ń tà ṣe àṣìṣe ni ká padà kúrò nídìí rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu bó ti ṣe sọ nínú ìwé tó kọ fún Abu Musa al-Ash'ari radiyallahu anhu ó ní olórí lọ́n lọ́ọ́ ṣe fáwọn èèyàn yìí o gbogbo nǹkan tó bá hàn sí ọpọ́ dodo ni tí ó sì hàn sí ọ lánàá tó ti dájọ́ tó takò dodo lánàá má jẹ́ kí ìdájọ́ tó dá lánàá kó dọ́ lọ́wọ́ kọ́ láti tẹ̀lé lónìí nítorí pé ìtẹ̀lé òdodo gbogbo ìgbà á àṣelọ́lá ni ó ti hàn sí wa ní ìsìnkú ọmọ yìí sọ ọmọ tiwa ọmọ tiwa ní bẹ lọ́dọ̀ àwọn tì à nídìí ká lọ kóòtù à nídìí ká lọ kóòtù rárá ẹ bá wa gbọ́ ọmọ tiwa yìí náà gbọ́ ọmọ tiyín. ẹ wá ní tí wọ́n lè fẹ́ra wọn lè fẹ́ra wọn wọn lè fẹ́ra wọn nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn ni pé ọmọ yìí báyìí tọ́wọ́ pé ìyá ọ̀tọ̀ ló bí ìyá oníyà ló fún lọ́yàn bẹ́ẹ̀ náà ni tàn náà rí ìyá kọ̀ọ̀kan nínú àwọn ìyá méjèèjì ó tún ti dìyá fọ́mọ kọ̀ọ̀kan èyí tí kálukú bí ọmọ rẹ̀ ní tó jáde látàpọ̀ òbí rẹ̀ èyí tí èé ṣe tiẹ̀ tó bá wọn rè tó bá wọn fún lọ́mú ó tún ti di dìyá rẹ̀ látàrí pọ́ bá wọn rè anabi sallallahu alaihi wasallam sì fi yé wa nínú òfin pé yahrumu mina ar-rada'ati ma yahrumu bin nasab látàrí pọ́ afọ́mọlọ́yàn irú àwọn ẹni tọ́lọ̀ ń ṣe ká fẹ́ra wa pẹ̀lú wọn léèwọ̀ látàrí pé bídà wa pọ̀ àwọn náà ó tún dé ìwọ̀ fúnra wọn ìyẹn nípa ọmọ ọlọ́mọ tóbìnrin bá rè láàrin ijọ́ tá a bí sígbà tí ó fi pọ́dún méjì tọ́yẹ́ pé ọyàn rẹ̀ lọ́mọ ń jẹ gẹ́gẹ́ bí oúnjẹ ọmọ ń ti di ọmọ rẹ̀ látàrí rírè torí ẹ̀ ọmọ tí obìnrin yẹn náà bí nínú ara rẹ̀ kò lè fi ọmọ yìí mọ́ nítorí pé ọmọ yìí bó tilẹ̀ jẹ́ pé obìnrin yìí kọ́ ló bí ṣùgbọ́n obìnrin yìí ló tẹlẹ ìjẹbù sì jẹ wọn àlè fẹ́ra wọn. jazakumullahu khairan jaza ọlọ́run kí ó jẹ́ kí àríyìn pẹ́ lórí dáadáa. hello. hello. ẹ̀yin lẹ́dùn yìí lọ́dọ̀ kí ló kọ yín wàlẹ́kùn sálàm kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè ó. Mm. ẹ fẹ́ lómi láàyè. hello. ìyá. hello. wàlẹ́kùn sọ́ọ́tù kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń bèrè ó bàbá abdullahi ló fún ìdájọ́ ṣáàbì. kí ni ìbéèrè yín. ọlọ́run ṣe dókítà ọlọ́run bá san lẹ́sàn lórí. àmín àmín àmín. ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ̀rọ méjì ni lórí pé tí ẹ bá ṣiṣọ́ láti lọ́wọ́ ìyẹn wá wọ irun ìyẹn wá gbà tó tó lórí láka ònìyẹn bá rùn sí láka ẹlẹ́ẹ̀kejì ni ìyẹn sáàmù ẹ̀jẹ̀ ẹ̀gì. àmẹ́nì kẹfẹ́ tó pé ìyẹn rẹ́ kí ara lọ́fà já lára láti wò ó pé lọ́sọ̀ dìde sókè wọn tí ó jù tiẹ̀ lọ wá nígbà tí ẹ fi méjì lórí ẹ̀ láti fi mọ̀ pé àjọ wo sọ láti lásìkò kẹ́nẹ̀ láti fi mọ̀ pé àrùn ìsàlùsílẹ̀ ọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí mi ni pé tí ẹ bá ń ṣe ìyẹn wà láàrin kàtàrùdù àárín yẹn so àwọn ibi tí wọ́n ní ká mọ owó sọ ìsọ́ láàrin ìgbà tí ìyá kàrí àti ìyá náà ìyẹn wá lọ sí onídà sáàrùtù àárín yẹn ìyẹn òfin tó parí yẹn ṣe ní sẹ̀jẹ̀ ṣé ìyẹn dára kọ̀bílú àbíbá àdílà rẹ̀ káwọn àlejò. ẹni tó wọ sọ láti lẹ́yìn imam ṣùgbọ́n tí kò bá sọ láti láti bẹ̀rẹ̀ ìgbàgbé wa ṣe kọ̀mọ̀ abiraka kejì ló ń bá ní abiraka ẹlẹ́kẹta ló ń bá ìmáàmù lórí ẹ̀ ẹnìkan wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ jẹ́ kí wọ́n jọ wọṣọ̀ láti lásìkò kan náà ni wọ́n ní tó lè máa fi tiẹ̀ tó lè máa fi ṣe ìmọ̀nà láti dá àmà pàtó orí rákà gan ni mo ti kọ́kọ́ bá imam ẹ lè fi tiẹ̀ ṣe nítorí pé n tó ṣe yín nígbàgbé lè jẹ́ kó ṣe òun náà ó sì lè jẹ́ pé ìgbàgbé tiẹ̀ gan tó ju tiyín lọ so oníkálukú ọ̀ràn tara rẹ̀ ni báwo lẹ́yìn ó sì rántí yín òun náà ni pé ẹ̀ ń wò pé sẹ́ráka kejì ti lè dé ni àbí ráka ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ àjẹ́ pé rákà ẹlẹ́ẹ̀kejì ó dájú wípé ńlẹ̀ báyìí máa Raka ẹlẹ́ẹ̀kẹta là ń ṣe iyèméjì nípa rẹ̀ ó túmọ̀ sí wípé raka kan ó ti bọ́mọ yín lọ́wọ́ Raka kan ó ti àbí káti sọ wípé ẹ̀ ń ṣe iyèméjì pé raka kejì lẹ́bàá àbí raka kẹta á raka kẹta ló dájú raka ẹlẹ́ẹ̀kejì dájú Raka ẹlẹ́ẹ̀kẹta ló dájú ẹlẹ́ẹ̀kejì dájú ajẹ́pẹ́ rákà méjì ti bọ́ ọmọ yín lọ́wọ́ báyìí tó bá ké sọ̀látò gbọ̀hùr asr tàbí ìṣáì ni a pé rákà méjì lẹ̀ bá lẹ́yìn imam ajẹ́pẹ́ tẹ́ ẹ bá dìde dúró ńkọ́ láti san láti pé sọ̀látò yín rákà méjì lẹ́ fi kún téèyàn bá ń ṣe yè méjì ṣé méjì ni mo bá àbí mẹ́ta á sọ pé méjì ló dájú ẹlẹ́ẹ̀kẹta ò dájú ìgbà tẹ́yìn ṣe yè méjì kí sọ́rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́ bá ìmáàmù ni àbí rákà ẹlẹ́ẹ̀kẹta á sọ pé rákà ẹlẹ́ẹ̀kejì kò dájú ẹlẹ́ẹ̀kẹta ló dájú ìyẹn nípa àti yọ ẹlẹ́ẹ̀kejì dànù kò dájú so bẹ́ẹ̀ sì tún sọ láti tìyín sẹ́nu láì bìlà pẹ̀lú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín bó bá ṣe wù kó nù sí tiẹ̀. wọ́n ní anabi sallallahu alaihi wasallam tó ní àgbọ̀dọ̀ sálámà ká tó sáde ká sáde ọlọ́run níbi àwọn aburú nǹkan mẹ́rin. allahumma inni a'udhu wa min sharri fitnatil masihi dajjal eléyìí tí máa wá nu tàṣáhùdù ti gbẹ̀yìn tó ṣe pé sálámà ni máa wá lẹ́yìn rẹ̀ àwa wá gbàgbé fi sínú tàṣáhùdù alákọ̀ọ́kọ́ níbi táyì tí ṣerú àdúrà bẹ́ẹ̀ sétèèyàn bá ṣe bẹ́ẹ̀ kò ti dáràn kó ṣàfikún nu sọ̀láàtì látàrí ìgbàgbé yóò forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà bí bẹ́ẹ̀ ni yóò forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà nítorí ìgbàgbé yìí. ìzákùnlá hello wàlẹ́kùn sọ́wọ́n tó lọ́wọ́ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó ń pè ó. orúkọ mi ni abdulaziz abdulgani yìí láti ìlọrin. kí ni ìbéèrè yín pápápá. mo kí pẹ̀tọ́ ọlọ́run kó bá sànù ọ̀jù báyìí lọ. ẹ dákun ìdílé tí ọkọ àti ìyàwó tí wọ́n jà tó ọkọ sàn ní kí ìyàwó mọ lọ sí ilé wọn pàtó wọn pàtó ìyàwó ẹ̀sìpẹ̀tì tí wọ́n wá parí ẹ̀ tó ráwọn èèyàn kan wá parí ẹ̀ ìyàwó sáà padà lọ jáwèé gbàtí àwọn ti dáwẹ̀ lẹ́yìn bíi ọdún bíi méjì àti mẹ́ta ọkọ yẹn ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀bẹ̀ dákun ṣé ilé yẹn ṣé wọ́n lè parapọ̀ ká di ọkàn padà àwọn àríkànṣẹ́lá. alhamdulilayi ìgbà tí ọkọ àti ìyàwó tí wọ́n jà tọkọ wa ní kí ìyàwó gbalé wọn lọ ó yẹ ká máa yàn gbalé yín lọ sinmi inú ń bí mi lọ́wọ́ báyìí gbalé yín lọ òun ti kọ́ ọ lẹ́ẹ̀ sọ wọ́n yẹ ká mọ kí ni tó máa gbalẹ̀ yín lọ nítorí pé obìnrin tó wà lọ́ọ̀dẹ ọkọ kí ló fẹ́ lọ́ọ́ máa ṣe ń lé wọn ṣé bàbá rẹ̀ pè kó wá wọn fọṣọ ni àbí ìyá rẹ̀ pè kó wá bá wọn roka tòótọ́ bá ní kó gbalẹ̀ wọn lọ wàá sọ àsọyán gbalẹ̀ yín lọ ohun ọ̀fẹ́ ọmọ gbalẹ̀ yín lọ inú tiẹ̀ ń bí òun báyìí ẹ jẹ́ kó yé wa èyí tó hàn nínú béèrè yín ni pé ní gbalẹ̀ yín lọ inú bí òun báyìí tó ìyàwó wa jókòó òun retí wọ́n ràn yàn wá wọ́n ràn yàn wá wọ́n ràn yàn wá báyìí ṣe máa pa àwọn obìnrin ilẹ̀ wọn gbé èṣù má báyìí oúnjẹ òun wá lọ jáwèé ọlọ jáwèé wọn ò sọ pé tí lọkọ mi wọn lọ lọ jáwèé lẹ́yìn bíi ọdún méjì sígbà yẹn lọkọ wá dé ni wọ́n á yẹn lẹ̀bẹ̀ kíkẹ́ kí wọ́n bá wọn parí ẹ̀. àkọ́kọ́ ni pé obìnrin yẹn ìwé tọ́já ọkàn já forí ara rẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run obìnrin kì í kọ́kọ́ tó bá jẹ́ bá ti sú ọ láti jẹ́ ìyàwó fọkùnrin kan wàá bọ̀ dànù ni ṣé ẹ mọ̀ pé lè má mú kan àbá àfa kan ló bá yín so igi níjọ́ tẹ̀ ń fẹ́ra yín kì í ṣe kóòtù baálẹ̀ àbí kóòtù tó ní kọ́sítọ́márì àbí kóòtù wọ́n ti pè é májísírèètì kì í sáwọn náà bá yín so igi nínú òfin ẹ̀sìn Islam lèmáàmù ló so igi olùmọ̀ nípa ẹ̀sìn Islam ló so igi gbogbo igi tí wọ́n bá so bẹ́ẹ̀ kò sí kóòtù tó lè jà àfi kó tún jẹ́ kóòtù ṣẹ̀ríà nítorí pé ní tá a bá fi ṣẹ̀ríà so kò sí ọ̀bẹ kóòtù míì tó lè jà òfin ọlọ́run ọba lélẹ́yìí ọkàn jáwèé lásán ni bí ìgbà tá a pé lébẹ́lì búrẹ́dì jábọ́ tòbí lébẹ́lì búrẹ́dì bá jábọ́ kí ni ìtumọ̀ kò ní ìtumọ̀ kankan torí ẹ̀yàwó ọkọ rẹ náà ló sì tún jẹ́ ìwé tó ọjà òun nítumọ̀ tó bá lọ sí sẹ̀ríà court nírú lọrin bẹ̀ yẹn tó wá lọ ṣàlàyé fún adájọ́ wípé ọkọ rẹ o báyìí báyìí báyìí ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ adájọ́ kan ò sí ní sẹ̀ríà court tí wọ́n kàn fún àwọn pé ọ̀dà ìwọ àti ẹ̀mú ti pín yín yà láíláí yóò nìkan aránṣẹ́ pè ní tí wọ́n bá pè tẹnu ẹ̀ ìgbà tó bá gbọ́ tẹnu ẹ̀ ọ̀dà ìnira ló ń fi ń ṣe obìnrin yìí báyìí nísìnyìí kí ni tó fẹ́ kọjá ṣíṣe tó ó pè ìyàwó rẹ̀ padà ní àbí kí ni dọ́ọ́lá mu ó ní ọ̀dà kọ́ máa bọ̀ wálé ọ̀dà òun ọ̀fẹ́ má sẹ̀mọ̀ òun sì ń fẹ́ tí wọ́n bá ti wá bọ̀ dànù tí ẹ bá nù fàmọ́kọ́ à ń jáwèé à ń jáwèé eléyàn àṣà ni ẹ sì mọ̀ pé ẹ̀sìn òfin tí wọ́n bá pè ní tẹ̀sìn ọlọ́run ọba ló ṣe àṣà kan ò sí tó lè ti ẹ̀sìn wó torí ẹ̀yàwó ọkọ rẹ náà lọ jẹ́ gbogbo ìgbà rẹ òun náà tún lọ bẹ̀bẹ̀ ọkàn jẹ́ pé bá wí ni pé n tó ṣe nǹkan da so ìka sí ni ìka ni òfin yẹn lè fọdún méjì àwọn à ń bọ̀ nísì kí ni tó tún á dàrú tó ń fi ń bọ̀ ẹ lálé ẹ̀ ẹ pé kí àwọ̀ tẹ̀lé kò ní ìjà àtúnṣe kankan ìyàwó rẹ̀ náà nígbà tí ò ti sọ pé ń kọ́ lẹ̀ tọkọ tíyàwó náà sì bọ̀ dànù lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khair ibi tí a ń pèsè wọn náà ni zero nine one three four five four six three four six hello. aleykum salaam tula bàbá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni béèrè yín pápápá. àbújá yóò sọ láti zoro ní ìsìn báyìí bọ̀dá sùn ìsìn kọjá bí tí mo ti wá ń kírun sọ láti sórí yẹn lọ́wọ́ yẹn àwọn kan náà wá wọlé lọ́tún mẹ́ta mẹ́rin àwọn á tò lẹ́yìn mi kò sì fọ́n bíi ṣàlàyé sọ wípé irun sọ láti sórí lè ní kí lọ́wọ́ o irun asúrì ti lọ ṣé ó kò ní ìrìn àjò ẹ lórí ìrìn ẹ tó kí mi ló jẹ́ kí n béèrè. Mm, ó ti parí ó ti parí àkọ́kọ́ ni pé ẹ̀yin gangan fúnra ara ń tẹ̀ sí ọ̀dà báwo lẹ ṣe lè fi sọ̀lá tó gbóhùn tẹ́ fi ráre títí tí àṣírí ó tún fi tún kọjá wọ́n ti parí àṣírí kẹ́yìn tó wá máa ṣe sọ̀látù bọ́ọ̀ kì í sẹ́wò là tó pàtàkì tó ka sin lọ. àfi tó bá gbé ẹ tó pàtàkì iná ni èèyàn ní àforíjì bí kápẹ́ ẹ̀sùn ni ìgbàgbé ló ṣe inú ọkọ̀ lẹ́wà ẹ̀ ń bọ̀ látọ̀nà tó jìn dírẹ́fà ò dúró fún yín ìgbà tó wá rí ibi kan wá rí i pé tí ẹ ti wá parí ọ̀rọ̀ ntẹ́lẹ̀ wá fẹ́ tó bá pé bẹ́ẹ̀ ló bá ṣẹlẹ̀ tọrọ àforíjì àwọn ẹni táwọn wá fẹ́ ṣe sọ̀láàtì làásùr tí wọ́n rí pẹ́yìn ṣe sọ̀láàtì tán tò lẹ́yìn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ inṣàlá èèyàn lè tò sẹ́yìn imam tí ń ṣe sọ̀láàtì míì tí èsì irú ètè yẹn ń ṣe àmọ́ tó ṣe pé òǹkà àwọn jọ dọ́gba inṣàlá kò sí wàhálà mi. hello. wàlẹ́kùn sọ́dúnlá kí ló kọ́ ibùdó ẹ̀jẹ̀ kí ni ìbéèrè yẹn. ìdèjì tẹ́yẹ̀ wá ń kírun lọ tẹ́yẹ̀ wá já àlọ́ àlá tẹ́yẹ̀ àlọ́ àlá yẹn bá ti wá já nígbà téèyàn ẹ̀ wá ìsàlọ̀ àlá tán nígbà téèyàn sẹ́ àlọ́ àlá tán ibi tí èèyàn fi irun sí náà lèyẹn ti bá tẹ́tẹ́yẹ̀ bá kírun tán ó yẹ kéèyàn tó kí èyí tẹ́yẹ̀ jẹ́lẹ̀ àbí kò yẹ. níbo ló fi níbo ló fi rántí. àkọ́kọ́ ni pé tálù alábá já mọ́yàn lọ lórí sọ́dá ẹ gbà pé gbogbo ní tẹ́ǹtì ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ ti bàjẹ́ ní ìsìn ẹ̀ tuntun sọ láti bẹ̀rẹ̀ lọ́tún ni eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. wàleykum salaam tula bàbá kí ló kọ́ ibùdó ẹ̀jẹ̀ ń pè ọ́. àbú anas ló ń pè láti Ìlọrin. kí ni ìbéèrè yín. àbú anas láti Ìlọrin. kí ni ìbéèrè yín pápápá. ok ìbéèrè mi ni pé ẹni tí ẹni tó jẹ́ pé ó fi owó ọ̀nà aráàmù tó fi kó ìkàjọ tó tó padà á túbọ̀ àjò padà á ṣèkà aráàmù yẹn mọ́. tí ó lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan tó kò àbí kò sí wọn. ni pé gbogbo ẹni tó bá kówó jọ haram kó lè bá wọn bá pàdé lọ́nà tó tí ó fi rọ́nà lọ lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmá a gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ haram yẹn o ní ìtìyẹn jalè kọ́rọ̀ jọ wọ́n wá ní ìwọ̀n jalè mọ́ ṣé ọ̀rọ̀ tó ń kó jọ yun tó ń lè máa lò lọ ó lè lò gbogbo àwọn ẹni tó dá lọ́nà á dà wọn padà fún wọn. wọ́n ní àbò ah, làwọn ti wá rí wọn à ah, ń sẹ́yìn ọlọ́nà lọ́bí ọkọ máa dáná tẹ́lẹ̀ náà ni. sọ ẹni tó yẹ pé ìdí iṣẹ́ ìjọba lòun wà tó ti jalè tó ti kówó jọ so ó ti wá di pé ó ti wá tú bàbá ìkọjá lè má wàá dá gbogbo owó padà sọ́dọ̀ ìjọba wọ́n ní àbò ah, làwọn ṣe ṣe wọ́n mú yàn kó mú ọ láyé ọ̀sán ju kó mú ọ lókè yá mà lọ. so gbogbo àwọn nǹkan gbogbo eléyìí wà bọ́ lọ́wọ́ ẹ̀ so n ló fi jẹ́ pé o ti wá fẹ́ pàdé ọlọ́run ọba lọ́nà tó dáa tó sì rọrùn ẹni tó bá kó owó jọ gbọ̀nà haram tó ti wá túbá inú tútúbá rẹ̀ ní kó bọ́ lọ́wọ́ haram yẹn kó lè bá pàdé ọlọ́run ọba lọ́nà tó ṣe pé yóò fi nísìnyí náà. jazakumullahu khairan. hello. salaamaleykum. waaleykum salaam kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ọkọ bá wà àtìyàwó tí wọ́n jọ ń kírun tẹ́lẹ̀ tọkọ wá tíráwù ó wá dé wá níwọ̀n lálàrí bàbá àwọn àpérò ní kó wọ́n mọ̀ ṣèṣe ẹ kàn ṣe kò kírun mọ́ tẹ bá sọ fún ọ pé ẹgbẹ́ kírun nílùú ni lórí pé ó ti pa ẹni àti ọmọ ṣètò ìdásí wọn pa láti ní ìmọ̀ kírun wàhálà òde ìrìn òní ẹ bẹ́ẹ̀ fún un pé òkú tí ó kú ó tó lè sọ fún ọmọ pé bọ́mọ ṣẹ̀ṣẹ̀ bọ́mọ kí ọ̀run mọ́ ni. alhamdulilayi hmm, àkọ́kọ́ lábẹ́ òfin Ọlọ́run bá wa ìgbà tí ọkọ àtìyàwó tó bá tó jẹ́ mùsùlùmí tọkọ wa yí bìrì lójijì tó lòun ṣe ìsìláàmù má igi wọn ti bàjẹ́ o igi ti bàjẹ́ ẹ̀yìn àti ẹ̀ ó ti parí ẹ̀ jìnnà sí i àfi tó bá tún padà ṣẹ̀sìn islam tí ò bá ti padà sẹ́sìn islam òun náà fúnra ara rẹ̀ lọ́fọ̀ ara rẹ̀ wọlé ara rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lágbọn abẹ́yùn ẹ̀yin ní ìsìn àìjẹ́yàwó rẹ̀ mọ́ nítorí pé islam ló jẹ́ kẹ́ ẹ fẹ́ islam ló jẹ́ kó rí yín fẹ́ ìgbà tó ti jẹ́ pé òun lòun ò ṣe islam mọ́ ní ìsìn ọlọ́run ọgbà kẹ́ jẹ́yàwó fún eléyìí jẹ́ àkọ́kọ́ kọ́ nídìí kó ló ń kọ̀ yín lẹ̀ òun náà lọ fọwọ́ ara rẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ ló fi gba gbogbo nǹkan ló fi bàjọ́ tàǹpà wò eléyìí jẹba ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé níta tún mẹ́nu bà pé sóṣe é ṣe lẹ́yìn ìgbà tó kù ti kú kó tún jẹ́ pé ń tún wá ń pa àlàyé láṣẹ alálásán àti ni kò ní tùmọ̀ kankan ìrànràn lásán kò lọ́lọ́run tẹ́lẹ̀ náà ẹ wo ìṣesí ọkọ tẹ ní torí tẹ ní gbàn nìsín ẹ wo ìṣesí rẹ sọláàtì òdúnla ẹ̀sìn òdúnla tẹ́lẹ̀ náà ẹni ẹ̀sìn ọba ti dúnla irú wọn ní gbẹ́wù rẹ̀ dànù kó òun ò ṣe má torí délé òfin ọlọ́run ní kẹ́yìn ṣe ìyàwó rẹ̀ mọ́ lábẹ́ òfin ọlọ́run tí ọba wá yé tẹ bá ṣàlàyé ìfún àbò náà láǹfààní àti gbọ́láyé tá à ń ṣe ní ìsìn tó bá dijọ́ alhamis ìyẹn ni pé ìjọ alamisi ẹ lè mú wá sọ́jà gbó ní mọ́ṣáláṣí ọjà gbó yẹn mú wá ìjókòó wà tán jókòó ṣẹ̀ríyà wọ́n fi ṣàlàyé fún kó yeyeke àtẹ̀yìn àtún àtàwọn ọmọ ẹjọ́ wá eléyìí jẹ́ bó ṣe jẹ́ tẹ́ bá ti wá bí aago mọ́kànlá àárọ̀ ẹ bá àwọn ikọ̀ tó ń jókòó tí ń bá àwọn èèyàn yanjú ọ̀rọ̀ níbàámu pẹ̀lú òfin ṣẹ̀rí à ń bẹ̀. jazakumullahu khair. hello. hello. wa aleykum salaam kí ló kọ́ ibùdó ẹ̀jẹ̀ o. ìbéèrè nurudin láti jìnnì ìbéèrè méjì mọ́ ni ẹ fún ẹlòmíì láàyè kí ó béèrè béèrè ẹ̀dá kòtò ọlọ́ ẹni tó bá ti pètè lẹ̀ wà lóko sọ́dún náà kí ló kọ́ yín. abdulhamid láti ṣògbó. kí ni béèrè yín pápápá. náà mo fẹ́ béèrè pé tí èèyàn bá sọ̀rọ̀ láti yàn lọ sí mọ́ṣáláṣí tí iṣẹ́ wa gbọ́yàn ṣé èèyàn lè pa sẹ́yìn mọ́ra láti fi bá jẹmọ́ mọ́ṣáláṣí ni àbí kí èèyàn sókè ẹ̀ tọ́ra láṣẹ náà bẹ́ẹ̀ mi ni. alhamdulilayi ìgbà tó ẹ ti bẹ̀rẹ̀ sọlá tó fi di pé sọ́ngbà yẹn ẹ má wulẹ̀ pa mára ẹ má wulẹ̀ pa mára ẹ so kẹtún àlọ́ àlàyé ṣe ìwọ̀nba tọ́lọ́mù bá ní kẹ bá ẹ ṣe pẹ̀lú imam eléyìí tó bá bọ́ ọmọ yín lọ́wọ́ ńgbà lè má bá sálámà ẹ pè é gẹ́gẹ́ bá ṣe ń pa kéèsì ẹni tó bá ti pè tẹ́lẹ̀ èyí tó pàtàkì jù fún ọ nínú ìbéèrè ló ti béèrè o má pé mo tún rántí omi ẹ fi ojú òpó lẹ̀ fẹ́ lomi àwọn èèyàn pọ̀ gan-an tí wọ́n bẹ lójú òpó tí kálukú fẹ́ pè ẹ sì má gbàgbé ètò tí wọ́n gbé kalẹ̀ yìí ẹ̀rọ ọlọ́nkan ló gbowó rẹ̀ kalẹ̀ owó ribiribi torí kó lè jàǹfààní fún gbogbo mùsùlùmí ni kìí ṣe pé wọ́n nìkan nígbà tó pè ó tún ní wọ́n náà ló tún pè ẹ jẹ́ ká fáǹfààní lẹ́fẹ́ lómi náà kó lè bá àlàǹfààní àti béèrè tí ò yóò náà. jazakumullahu khair hello aleykum salaam kí ló kọ́ yín bọ̀lẹ̀ kí n pè ó. láti ọ̀dọ̀ alága ẹlẹ́sìn. kí Hello, kí ni ìbéèrè yín? Béèrè béèrè. Ìjẹ́ ọ̀tọ̀ súnà fún obìnrin tí rẹ̀ kó tó kóbìnrin tó sanwó orí rẹ̀ tí wá tó ń jáde lọ lé aláàfáà kan tí ọkọ̀ sì yọ̀ǹda fún. Kí ni ìgbésẹ̀ tí rẹ̀ lè gbé fún? alhamdulilayi ìbéèrè tẹ ṣe yẹn nípa obìnrin obìnrin tójú bọlé kọtọ láti òfin Ọlọ́run kóbìnrin ọmọ tójú bọlé kí ló ń wá lọ kí ló sọnù tó ń wá lọ ọlọ́fẹ́ lọ wádìí ọfẹ́ jáde sọrọ ara rẹ ẹni tí wọ́n lọ bá ń sóun máa ń tọpa mọ́ ni òun gan ọmọ bíi tí ọ̀rọ̀ tòun náà ti níyànjú ìwọ́n wá ń lọ bá pé bọ owó tiẹ̀ ó dájú pé bí wọ́n ti ṣe jáde kúrò lọ́dọ̀ ọkọ nù tí wọ́n fi dìyàwó babaláwo so àwọn á ní yẹ kẹ́yìn ó ṣe yẹ ti yé ẹ̀yìn náà so ẹ̀ dá lọ́wọ́ kọ́kọ́ gbọ́dọ̀ tún ṣe má tó torí pé babaláwo gbogbo ẹni tó bá lọ ń ṣe ìyàwó kan pé ah, kìnnì kan sọnù bó láti rí kìnnì kan sọnù bó lọ́wọ́ kí lọ́ọ́ mà tó sọnù tó mà bí tó wà ọlọ́run bá nìkan ló máa tó pamọ́ mùsùlùmí ò sì gbọ́dọ̀ lọ sọ́dọ̀ oníyàwó kankan kò bá já fa lópera rẹ̀ àbí lè má mú nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ó fi hàn wá ó ní tẹ́ bá lọ sílé oníyàwó kan tẹ́ bá fi lè ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ ó dáhùn kò dáhùn ẹ pàdánù sọ láti ogójì ọjọ́ tó bá wá dáhùn tẹ ní àkíkà hmm, òdodo lọ sọ anabi sallallahu alaihi wasallam ní èèyàn ti di kèfèrí o èèyàn ṣe kèfèrí sí alukur'an tọ́lọ̀ ń sọ kalẹ̀ fanabi sallallahu alaihi wasallam kí á làwọn àwọn àlọ́ bẹ̀ orí ìwọlẹ̀ fẹ́ rí inú méjèèjì gbogbo aburú ni ọgbàgbọ́ ọgbàgbọ́ aburú náà gbogbo ẹ̀ náà. jazakumullahu khayran fi dunya wal akhirah. hello. hello Nam Abdulhamid náà láti Òṣogbo. Ẹ̀fẹ́ lomi la yẹ ló. Ẹ̀fẹ́ lò. Yàrá ìjọba kí ló kọ yín o. Ẹ̀fẹ́ lò. Ṣáà àtẹ̀lé láti Òṣogbo. Kí ni ìbéèrè yín pápákọ̀? Ṣé ní ìjọ kan òun kì í ní mọ́ọ̀kì? Ẹnìkan wá jẹ́ ìlú níbi rẹ̀. Wọ́n ti fi ìlú ìlú. Ẹ bèrè pápákọ̀ pápákọ̀. Àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ ìlú ìlú ìlú ti ṣe wá gbé pé lákàlẹ̀ yìí tó kẹ́ wọ́n gbé rákà méjì ìjọka yìí lókì owó tó wá bá mi bẹ̀. tó ó bó ti di ẹ̀rọ kó kí rákà méjì ní gbẹ́gbẹ́ ni àbí olóyè kó kí sókè. àkọ́kọ́ gbogbo ẹni tó bá bá lè máa mú láti àárín sọ̀láàtì ẹ gbà pé ntẹ́yìn kọ́kọ́ bá ní rákà alákọ̀ọ́kọ́ tìyín kò bá jẹ́lẹ̀ kẹta ti lè máàmù kò bá jẹ́lẹ̀ kẹrin ti lè máàmù ntẹ́yìn kọ́kọ́ bá ní alákọ̀ọ́kọ́ tìyín èyí tó tẹ̀lé lẹ́lẹ́kejì tìyín èyí tó tẹ̀lé lẹ́lẹ́kẹta ti yín èyí tó tún tẹ̀lé lẹ́yìn lẹ́lẹ́kẹrin ti yín bó bá jẹ́ pé rákà kẹta kẹrin lẹ́yìn bá fẹ́ ṣe síbẹ̀ yìí náà mọ̀ pé kìfá tí àlásán jẹ́jẹ́ ni ní sọ̀látul ìṣà. jazakumullahu khairan fi dunya wal akhirah oríbi tí a ń pè wọlé sí òun náà ni zero nine one three four five four six three four six. hello. wàlẹ́kùn sọ́ńdùlà kí ló kọ́ yín kí ni ìbéèrè yín o. kàrímù láti lóko ni. kí ni ìbéèrè ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé bóyá èèyàn ní arúgbó kan nínú ilé bóyá ojú ń dùn àbó ti dàgbà tó tọ́ súnà kéèyàn máa fà wá sí máa wá sí láti wá kírun àbóyẹ kó kínú ilé. alhamdulilayi sunna ni kẹ́ fà wá mọ́sálásí kó wá sí sọ́lá sunna ni kẹ́ fà wá sí mọ́sálásí kó wá sí sọ́lá nítorí pé ó sì ń sẹ́mi ó ní làákàyè ó sì ń gbọ́ tí wọ́n bá pèpè fún sọ́lá. hello wàlẹ́ ìsọ̀nsá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. gbogbo ẹyin tí ẹ bá ti pè tẹ́lẹ̀ ọ̀dà kòtò lọ ẹ máa fojú òpó lẹ̀ fáwọn tí wọ́n fẹ́ béèrè béèrè mi káwọn náà béèrè tiwọn hello. wàlẹ́ ìsọ̀nsá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń béèrè ó. ìyá ó rèbété ẹjọ́ torí tọ́lá ẹni tó bá ti pè kọ́ mọ́tò pè padà mọ́ o àwọn tí ọba ti pètẹ́lẹ̀ àwọn ni ẹ jẹ́ kí á fún ní ààyè kí wọ́n máa pè wọlé zero nine one three four five four six three four six hello. hello. kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń béèrè o. kí ni ìbéèrè yín. tí ìjọba dé mọ́ tí ti kírun àdúgbò tí ì kírun sílẹ̀ ìtumọ̀ sílẹ̀ lè kírun. Eh, tó bá yẹ kí wọ́n ti pèpè fún sọ́láàtì ẹnìkan kan gbọ́dọ̀ ṣe sọ́láàtì kó tó di pé ìmáàmù ṣe náfìlà lásán lẹ́ẹ̀mọ̀ sí kí ìmáàmù tó ṣe àmọ́tẹ́yìn ọ̀bá mà so tẹ́ bá ṣe tẹ́ bá jáde ẹ̀ṣẹ̀ lọ. hello. wàlú gbọ́dọ̀ kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pèrè o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé èmi àti àfáà kan fáyẹn ó jẹ́ ni tí ó pẹ́ ọmọ pẹ̀lẹ́ láwọn. ẹ̀sìn pápá pápá pápá pápá. ẹni yẹn ó jẹ́ ni tí máa mú gbó wá ní kò sí àyà tọ́lọ́run fi bá gbó nínú àlùfáà ní ìdábà rí ká mú wá wá tọ́lọ́run àyà tọ́lọ́run ṣe kí ni. igbó igbó igbó. nígbà àyà tó ń sọ́pọ̀tì gbónú kò wá ní kò sí. kò sáyà tó ní kí wọ́n má mú gbó. ọ̀dájú pò ń ni. <laughs> ẹ mọ̀ pé ẹ̀yin ọ̀pọ̀ kíó iná ló fà á ló fi jẹ́ pé màá ṣàwọn béèrè tí ò o! ẹ kọ́ kíó ẹni tẹ́ ẹ jọ ń bá sọ̀rọ̀ náà ni so eléyìí túmọ̀ sí pé ẹ̀yin náà yẹ kẹ́ máa lọ lé kíó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bọ́lá ti sọ pé kẹ́ jẹ búrẹ́dì àtẹ̀wà nàám sọ ma ok àyà wo ló ní ká ẹ má mu sẹ̀kẹ̀tẹ̀ táàbí sọ pé ìwọ ni sẹ̀kẹ̀tẹ̀ àyà wo ló ní ká ẹ má mu ọtí kà táàbí sọ pé ìwọ lọtí kà àyà wo ló sọ̀kalẹ̀ tó ní ká ẹ má mu pẹlẹbẹ táàbí sọ pé ìwọ ni pẹlẹbẹ àní òfin ṣẹlẹ̀ àwọn ò sì fojú di ẹni tí ò bá máa ń pa rẹ̀ yọ wá kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ni ọ̀rọ̀ tọkùnrin yẹn ti sọ tó bá jẹ́ mùsùlùmí kó túbà lọ sọ́dọ̀ lọ torí ẹ̀ṣẹ̀ ńlá ni tó sọ yẹn lẹ́yìn náà kò yá ni kò yá ni lẹ́nu ẹ̀ pè yàn láàmúgbó kí ló ń ṣe dé. hello. wàlẹ́ kìlọ̀ bìlà kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè é. ẹ fẹ́ lómi láàyè ẹjọ́ béèrè ẹ fún ẹlòmí láàyè ẹjẹ́ kó béèrè hello. wàlẹ́ kìlọ̀ bìlà bàbà kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń béèrè o. kí ni béèrè yín. béèrè mi ni pé tí màmù bá ń kírun fún yàn tó wá ṣe pé ohun màmù ti lọ sókè sí dandan ni kí èèyàn náà máa sọ̀rọ̀ ní tí màmù bá sọ pé aláwa pa kí èèyàn náà máa tẹ̀lé màmù láti sọ sí dandan ni. kì í ṣe dandan kì í sì ṣe súnà àdádálẹ̀ ni lópin ìgbà táwọn bá ti ń gbóyìn máàmù àdádálẹ̀ ni kẹ́yìn ọmọ àárọ̀ àmọ́ tá a bá gbóyìn máàmù títà máa ṣe pọ̀ torí kí sọ láti ọmọ bá di báṣubàṣu máwọn èèyàn lọ́wọ́ súnà ni nígbà náà kẹ́nìkan gbóhùn sókè kó fi lè bá a máa mú wa máa ipò tí ìmáàmù wa bá wà. hello. wàhálà ìsọ̀bìlà kí ló kọ́ yín bọ̀lẹ̀ sí béèrè o. kí ni béèrè yín. béèrè mi ni pé mo gbọ́ tí wọ́n sọ pé apá kan sọ fún àwọn èèyàn pé pẹ̀lá kan ọ̀nà áfíríkà wà tíyẹn lè máa yàn ní téèyàn gbọdọ̀ yàn ní ẹ̀ẹ̀kan ní lifetime ẹ̀ ìgbéléyàn bá ti kí aláàkọ́ tí ẹ̀ bá ti wà lórí aláàkọ́ èyàn tí a bá ti ka sọ́tò fàbí àti ayé àti ẹ̀fẹ́ kalẹ̀ yẹn èyàn wà á ṣe subhanallah. ó ti yé ó ti yé wọn lọ ti yé ti yé ti yé ti yé. ó ti yé. sọlátù tasbih òun lè ń sọ yẹn sọlátù tasbih àkọ́kọ́ kò fẹsẹ̀ rinlẹ̀ léyìí táwa sàlẹ̀ sà apá kan náà olùmọ̀ sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìta sàlẹ̀ sà ni pé kò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ mùsùlùmí ẹ má ṣe. Mm-hmm. ẹni pé ní tí wọ́n ń lọ́mọ náà ló jẹ́ kí wọ́n bá bàrà rẹ̀ ẹni pé tó bá lè máa ṣe lójoojúmọ́ máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá lè máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ máa ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó bá lè máa ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ṣe lẹ́ẹ̀kan lóṣù tó bá lè ṣe lẹ́ẹ̀kan lóṣù ẹ̀kan lọ́dún tó bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́dún ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ tó gbogbo eléyìí kò sínú nǹkan tí ọba súnà àwọn sọ̀làwátì mu torí ẹ má bá wọn ṣe o ẹ má bá wọn ṣe. hello complete eh, the question tí mo ti drop ọpẹ́ pàtàkì fún ẹrú ọlọ́run tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kọ́dà wọn kó jẹ́ kó jẹ́ dáadáa fún wọn láyé àti ní ọ̀la àlùkìyàmà kó fi sínú ìwé dáadáa wọn ní ọ̀la àlùkìyàmà kalẹ̀ dé ọpẹ́ pàtàkì fún àwọn olùmọ̀ wa fadilatu doctor Sharafuddin Gbadebo Raji tí wọ́n ti ń fi èsì sí àwọn ìdáhùn ọlọ́kọ̀jọ̀ kan látàárọ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa kó bá ní kíyèsí wọn kó sì mọ bá ní pa ọ̀nà mọ́ fún wọn ní gbogbo ìgbà ní gbogbo àsìkò kó bá ní dóòtì wọn dórí gbogbo mọ̀lẹ́bí lápapọ̀ ọláàánú ọlọ́mọlágbára rẹ̀ títí ó fi mẹ́jọ mo ń dágbére fún wa wípé subhanakallahumma برحمتك يا أرحم الراحمين برحمتك يا الله يا ملك يا الله يا قدوس يا الله يا سلام يا الله يا مؤمن يا الله يا مهيمن يا الله يا عزيز يا الله يا جبار يا الله يا متكبر يا الله يا خالق يا الله يا خالق يا الله يا بارئ يا الله يا مصور يا الله يا غفار يا الله يا قهار يا الله الوهاب يا الله يا رزاق يا الله يا فتاح يا الله يا عليم يا الله يا قابض يا الله يا باسط يا الله يا خافض يا الله يا الله يا خبير يا الله يا حليم يا الله يا عظيم يا الله يا غفور يا الله يا شكور يا الله يا علي يا الله يا كبير يا الله يا حفيظ يا الله يا مقيت يا الله يا حسيب يا الله يا حسيب يا الله يا حسيب يا الله يا جليل يا الله يا كريم يا الله